اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọ́n nkọ́nilẹ́kọ̀ọ́ alukurani tí ó yé ni yéke ilé kí o madu umaru nkọ́ni bí a ti ṣe lè kọ́ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn ọmọ yóò gbé odidi umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba. حمدا لك يا ربنا أنت الذي خلقتنا لعبادتك والصلاة والسلام على أفضل عبادك محمد مصطفى وعلى آله وصحابه الذين اقتدوا بأثره إلى يوم الدين أما بعد أدعوك فهم بالله أترى إكيك فشل محمد صلى الله عليه وسلم أتكرا أقابا سي إتوا تيمان دسيتي بويني كوكوا مبا فضيلة المدير الشيخ إبراهيم ابن صالح أغانيجا wọ́n ti wà níkàlẹ̀ láti dá wa lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fúnra wa èyí tí wọ́n máa fi ṣàlàyé fún wa lẹ́nìí tí ó jẹ́ àkọlé ìdánilẹ́kọ̀ọ́ wa òun náà ni ọ̀rọ̀ tó tóbi tó dá lórí ọ̀rọ̀ ìjọsìn wa kí ni pàtàkì ìjọsìn wa eléyìí ni èyí tí wọ́n máa ṣàlàyé fún wa ya shaykhana tafaddal mashkuran. alhamdulillahi wa kafa wasalaatu wasalaam ala nabiyina almustafa wa ala alihi wa sahabihi alulwafa wa alena ajumahi ọ̀pẹ́ni fún ọlọ́run ọba ọba tí ó tún sọ wa di dédé àsìkò tá a wà yìí ọba tó ṣe pé ọwọ́ rẹ̀ náà ni ìkápẹ́ ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wá wà òun náà ní ń darí rẹ̀ bó ṣe fẹ́ abẹ́ àfi títóbi rẹ̀ àfi bẹ́ẹ̀ kọ́mọdémi wa lọ́gọ̀dọ̀ lásìkò yìí kó jágùn lẹ́mi lérí dáadáa kó fún wa ní ìsìláàmù ṣe eléyìí tó yẹ kóró kó sì fún wa ní ìfìlásù lérí gbogbo iṣẹ́ ìjọsìn wa kó wá gbà lọ́wọ́ wa ọlá àjọ rẹ̀ ah, èyí tí ọmọ jẹ́ àkọlé ìbánisọ̀rọ̀ wa lónìí òun náà ni tí ọlọ́ba yìí wípé ahamiyatulẹ̀ ìbáadá wà àfàrúhà fi ìsìláhìl fọ́rìdì wàlìmùsàmáì pàtàkì ìmọ̀ jọ́sìn fọlọ́hún pàtàkì ìmọ̀ àṣẹ̀sìn ọlọ́hún ọba nínú ìgbésí ayé ẹni tí ń bá ń jẹ́ ọmọnìyàn àti orípa tí ìmáṣin ọlọ́run ọba subahana wàtàhálà tó kó níbi ìtún ìgbésí ayé ọlọ́dandan ṣe àti ìtún ìgbésí ayé àwùjọ ìtún àwùjọ ṣe ìjẹ́káwùjọ wà ní àwùjọ ní àwùjọ tí ó sì rí ní àwùjọ tí ó fọkànbalẹ̀ tí rògbòdìyàn tí ò ní máa lọ nínú ẹ̀. E ipa àwo gan ni ìjọsìn tá à ń se fọlọ́hún ọba tó fẹ́ kó nínú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni máa ń fojú wo islam ń sì máa ń fojú wo àwọn nǹkan tá à ń se nínú islam nípa pé islam yìí a ẹ̀sìn jàgídíjàgan ni ẹ̀sìn tọrọ́rìsì ni ẹ̀sìn wàhálà ni kì í sẹ̀sìn fọkànbalẹ̀ a ìròrí yìí rí bẹ́ẹ̀. eléyìí ò rí bẹ́ẹ̀ a ìsìláàmù lẹ̀sìn tó dáa jù torí pé ẹ̀sìn ọlọ́run ọba ọba dẹ́dà ni ọba tó máa ń tó dáa jù fún gbogbo ẹ̀dá pátápátá ìwọ́ tó ń fojú wo ìsìláàmù bóyá ìdájọ́ tó fi ń dájọ́ ìsìláàmù òun fi àwọn tí ń ṣe ìsìláàmù ló fi ń fi ń dájọ́ ìsìláàmù àmọ́ fún àwọn tí ń ṣe ìsìláàmù fi dájọ́ tí kálukú bá ṣe ìsìláàmù bó ṣe yẹ kó ṣe é ni ọba rí pé àwọn èèyàn tí wọ́n ń lo ìsìláàmù lónìí ìwọ náà ọba gbádùn ìsìláàmù jù bẹ́ẹ̀ lọ torí ẹ̀ afẹ́kágbọ́ ọyé látara àwọn ọ̀rọ̀ tá à ń sọ ìpè ìsìláàmù ní ká má fojú ìpè ẹ̀sìn kan ní tí ó ṣe pé kìí sí ẹ̀sìn èyí tó ṣe pé ó mú dáadáa wá àbí ẹ̀sìn kan ní tó jẹ́ ẹ̀sìn jàgídíjàgan ẹ̀sìn tó ṣe pé kò mú dáadáa wá fún gbogbo àwọn èèyàn nílé ayé wọn ẹ̀sìn islam ò rí báyìí o ẹ̀sìn islam ò rí báyìí o ẹ̀sìn tó mú dáadáa wá ni tó sì wá tún ìgbésí ayé wa ṣe torí ẹ̀ lọ́ mọ̀ pé ìjọsìn tọ́lọ́wọ́n ọba àlá tó ṣe lófin fún wa àti pé ọlọ́wọ́n ọba subahana wa ta'ala tó ní a máa tẹ̀lé òun àwọn àṣẹ tó pa wá àwọn òfin tó gbé wá tó ní a máa fi sin òun lọ́mọ kí gbogbo ẹ̀ pátápátá له آثار حسنة طيبة على سلوك الأفراد والمجتمع gbogbo àwọn nǹkan yìí lọ́mọ̀ pé gbogbo ẹ̀ ló ní àwọn orípa tó dáa orípa tó dáa nínú ìgbésí ayé ọmọnìyàn kọ̀ọ̀kan àtàwùjọ tí mùsùlùmí bá ń gbé torí pé oríire ti ń jẹ́ oríire ń bẹ níbi pé kéèyàn kó ní kọ́ tẹ̀lé ọlọ́run ọba bó ṣe tọ́ àti bó ṣe yẹ torí ẹ̀ ni pé ó lè rí nǹkan kan nínú tí islam mú wa àyàfi kó o rí i pé àṣetọ́lọ́run bá pa ni àbíjọsìn tọ́lọ́run bá ní ká ṣe ni àbí tọ́lọ́run bá ní ká má débẹ̀ ni àfi kó o rí i pé nǹkan yẹn ni ọ wá tún ọmọ nìyẹn ṣe ó sì wá tún àwùjọ ṣe ni torí pé anagba muhammad gatọ́lọ́run rán sí wa òní anna rahmatun mohodat èmi tẹ́ ń rí yìí o ọlọ́run ọba subhana wa ta'ala ó ṣe mí níkẹ́ tó fi mí ṣe ẹ̀bùn fáráyé ọlọ́run ọba ṣe mí níkẹ́ tó fi mí ṣe ẹ̀bùn fáráyé kọ́ ọlọ́mọ kí islam pátápátá gbogbo ẹ̀ pátápátá máa bu ní yọ́ọ̀nù alọ́lọ́kọ́yì gbogbo tí islam mú wa pátápátá oore ni kò sábúrú ń bẹ̀ islam yẹn sí ẹ̀sìn tí máa dà lóru káàkiri ẹ̀sìn tó létò ni àfa ẹ̀sìn tó ṣe pé tí kálukú nì tó bá tó bá farabalẹ̀ tó bá wò dáadáa yóò rí pé ah, nǹkan bẹ́ẹ̀ torí ẹ̀ ní ìmọ̀ fi mú wa fún ọ ní kọ́kọ́ mú wa àwọn òpó márààrún ìsìláàmù tá a mọ̀ lẹ́sìn ìsìláàmù àwọn dáadáa tó wà fi lọ́lẹ̀ fún wa nínú àwùjọ tó ṣe pé kálukú bá ṣe ìsìláàmù yìí bó ṣe yẹ kó ṣe é ni a mọ̀ pé ìsìláàmù ọwọ́ àtún wa ṣe ni ọwọ́ àtún wa wa ṣe ni ọwọ́ àfi dáadáa lọ́lẹ̀ nínú ìgbésí ayé wa ni kákọ́ mú ìrún lápèjúwe ó tó rí yẹn òun lò pọ́ ẹ̀sìn wa o òun ló sì gbé ẹ̀sìn dúró lójú méjèèjì bẹ́ẹ̀ yẹn ọba kírun ni a máa ní gèfèrè inú tó rí yẹn ni ọlọ́run bá subahana wa tààlà nínú sẹ́tọ́ wa ṣe láwùjọ nínú sẹ́tọ́ wa fi tún ẹnì kọ̀ọ̀kan wa ṣe ni pé ọ wá gbé ìbàjẹ́ kò láwùjọ ọ wá gbé ọ̀rọ̀ kò bá kùn gbé kò láwùjọ irun tó orí yẹn ni ọlọ́run bá aláàní a máa kí ní tìtorí kó lè kọ àwọn ìbàjẹ́ ìwà ìwà ọ̀daràn ìwà jàǹbá ọlọ́run ọba subahana wa tààlà ó torí ẹ̀sìn irun lófin fún wa ọlọ́run bá aláwa ń sọ báyìí nínú alukur'an suratul ankabut aya forty five ọlọ́ni wa akemi sọ́láàtà ọlọ́ni rẹ̀ mùsùlùmí kírun fọlọ́run ọba subahánahu wa ta'ala torí pé iná sọ́láàtà tẹ́ni ha ánilẹ̀ fàṣáhì wálé munkar lọ́mọ pé irun tá a rí yẹn irun tá a ní òkì yẹn gbọ́ ọ yé dáadáa lọ́mọ pé irun tá a ní òkì yẹn irun yẹn ni ìyín máa kọ́ bàjẹ́ ni o ń máa kọ̀ bàjẹ́ ní o ìrún ni ó kọ̀ fún ọ tó bá ké bó ṣe yẹ kó kí ni o kì í sẹ́yìn tẹ́ ń kí ní àlàhàlà àlà yìí tẹ́ ń tẹ́ ń dọ́gbọ́n sí tẹ́ ẹ̀ kí lásìkò rẹ̀ àbẹ́ tẹ́ ń kí tẹ́ ń tàbá àti tẹ́ ẹ̀ kí bó ṣe yẹ kẹ́ kí ìwọ́ tó kírun tó ṣe bọ́ọ̀lù ṣe fẹ́ bá nàbì ṣe kí dáadáa báwọn sọ àbà ṣe kí gbogbo ẹni tó bá kírun bá nàbì ṣe kí báwọn sọ àbà wọ́n ní jọ́lọ̀ mi ìzà ìzà wọ́n nínú tá a máa fi mọ mọ̀náfìkì ìzà ìzà ká sọmọ́ fàjàrà tó bá báyàn jà àfa yóò wù apò kí yàjà bílà ní ọjà ìsìláàmù ní gbìyànjú bá kírun bó ṣe yẹ kó kí irun ọkọ̀rọ̀ eléyìí fún wa irun ò ní sọ̀yàn di terrorism láwùjọ irun ò ní sọ wádìí bẹ́ẹ̀ wọlé múnkàrí ọ̀rọ̀ tí ò da ẹni tí ń kírun ò ní máa sọ́jà lẹ́nu ìwà tí ò da ẹni tí ń kírun ò ní máa sọ́jà lẹ́nu nǹkan gbígbọ́ gbígbọ́ orin tí ò da orin burúkú ẹ̀yìn mùsùlùmí ẹ̀yìn rẹ̀ kò sì kẹ́ni kọ́ máa gbọ́ kò sì ní sọ tí ọkàn kọ́ ọlọ́ni wàlá dékèrò lọ́ọ̀hì akọ̀bàr ọlọ́ni ẹ̀ lọ́mọ àfi ká kírun kánà tí ọlọ́run ká ṣe ìjọsìn fọlọ́run ọba òun ni tó tóbi ju o ó tóbi débi pé yóò mú yín súnmọ́ lọ́run ọba ó tún tóbi débi pé yóò kọ àwọn ìbàjẹ́ fún yín yóò jẹ́ jẹ́ni rẹ̀ jù láàrin àwọn èèyàn ọlọ́ni wàlláhu yá alamu máa tẹ̀sán òun ọlọ́ni lóhun ọlọ́run ọba òun lòun máa ń tẹ̀yìn èèyàn tí ẹ̀ ń ṣe láyé. tọ́ eléyìí ni lára iṣẹ́ tí ìsìláàmù wá ṣe tí ìrùn wá ṣe nù nínú àwọn iṣẹ́ tí ìsìláàmù tó tí ìrùn tó wá ṣe fún wa ìjọsìn ìrùn ti ṣe fún wa òun náà ni pé kíni ọ wá mọ ẹ̀mí wa ó sì tún wá tún ọ̀rọ̀ ìwà wa ìgbésẹ̀ wa gbogbo ìwà tá à ń wù ọ̀fẹ́ bá wa tún un ṣe pàápàá jùlọ àwọn àṣìṣe wa tá a máa máa ṣe ó fẹ́ parẹ́ fún wa anábìwá muhammad ń sọ gẹ́gẹ́ bó ṣe wà nínú buhari nínú àdìsá àfáwa àbí hòrẹ́rọ̀ ó ní anábì ní arọ àìtùm làwọn àna láhàrọ bíbá àbí àhàdékùn ẹ sọ fún mi tó bá jásí pé ní odò yín máa ń bẹ nínú ojú ọ̀nà ilé ẹnìkọ̀ọ̀kan yín yẹtẹ́sílómìnì hùkúlà yàwó mìnì hàmsàmọ́rọ́ọ̀tì tẹ́nìyẹn wá ń fi omi tí ń bẹ níwájú ilé rẹ̀ yìí tí ń fi ń wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ àlìyábùkọ́ mi ń dàrọ̀ níhi ṣe ìhùn ìjà tó ń rí nǹkan kan tí ó tún sẹ́kù nínú dọ̀tí lára rẹ̀ bóyá bá wẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ ìtọ́ dájú ni pé gbogbo dọ̀tí tó lè márùn lára yóò ṣe kí ni yóò kú o àwọn sọ̀rọ̀ wa dá anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n dá lóhùn pé kò ní sí nǹkan kan tí ó sẹ́kù nínú dọ̀tí lára rẹ̀ anabi ni fadalika mithlo sọlá wa tilhams ní tí mò ń sọ fún yín òun náà ni àpèjúwe ìrun wákàtí márààrún èyí tó ṣe pé tẹ́ ẹ bá ti fẹ́ kí ni ẹ ṣàlùwàlá gbogbo ìgbà tẹ́ ẹ fi ń ṣàlùwàlá yẹn ni ọlọ́wọ́n ọba subahana wa taala yín fi ń mọ yín kò níbi àwọn ìwà burúkú tẹ̀ ń wù ni yín fi ń gba kó lára yín pé kẹ́ ẹ má wù mọ́ ajẹ́pẹ́ àìkírun dáadáa àìṣàlùwàlá dáadáa ni ò kó bàjẹ́ ara rẹ̀ kó ń bẹ̀ ni ò kó bàjẹ́ ara rẹ̀ kó ń bẹ̀ ọlọ́ni yẹ́muhulọ́hu bihinnalkatọ́yà anábìíní yẹ́muhulọ́hu bihinnalkatọ́yà ànábì ní gbogbo ẹni tó bá kírun tó bá kírun fún ọlọ́run ọba tó sì ṣàlùwàlá ọlọ́run ọba yóò máa lo àwọn ìrun àtàlùwàlá yìí yóò máa fi pa àwọn ìwà burúkú tí ń bẹ ní ara rẹ̀ rẹ ni eléyìí ni ara àǹfààní tí ìrun wa ṣe láwùjọ ní eré ọlọ́dandan àti lérí jama òun ni eléyìí bákan náà ààwẹ̀ ọlọ́run ọba tún gbóhun náà kalẹ̀ kó lè wá jẹ́ ní tí ó wàá tún wá ṣe ká lè níbẹ̀rù ọlọ́run yẹn bá sì bẹ̀rù ọlọ́run ọba wọn ni tí ń jẹ́ bẹ̀rù ọlọ́run ọba òun náà ni ká máa ṣe gbogbo ntọ́lọ́run ọba aláàní ká máa ṣe nínú dáadáa ká sì jìnnà sí gbogbo ntọ́lọ́run ọba aláàní á máa ṣe láburú tọ̀ ẹ dákun táwọn ẹ bá wá kọ́ wa ká máa ṣe ìbàjẹ́ ká ní farada ká ní ká máa gbọ́dọ̀ sọ́lọ́run ọba lẹ́nu ká máa parọ́ ká máa jalè ká máa láàánú lójú ká mọ gbogbo tí àwọn ìwà wa kọ wà yé ká súnmọ́ lọ́wọ́ ọba ká dẹ̀ ṣe dáadáa sáwọn aládùúgbò wa ká sàánú àwọn aláìní ká sàánú àwọn tálíkà táyọ̀ bá kọ́ wa lélẹ́yìí tó jẹ́ pé tó bá jẹ́ pé ìbẹ̀rù ọlọ́wọ́n ọba làwẹ̀ kọ́ wa jẹ́ ọkọ̀ wa ní gbogbo orú nǹkan tàkàkà rẹ̀ yìí ni ọlọ́wọ́n ọba aláwa ń sọ nínú sọ́lọ́tòlù bákọ́rà àyà ọgọ́ ìní one eighty three ọlọ́wọ́n ọba aláàní yá ayé wa lẹ́dí iná hámánú ọlọ́wọ́n lẹ́yìn tẹ́ gbọ́lọ́wọ́n alẹ́ kó mo ni mo sàwẹ̀ lọ́rùn yẹn fún yín kàmá kótìbà alẹ́lẹ́dínà mi kọ́ ìbílẹ̀kùn ọlọ́ọ̀ni bí mo ṣe ṣe lọ́rọ̀ yẹn sáwọn tí wọ́n síwájú yín ọlọ́ọ̀ni kí ló mú mi tí mo fi ṣe o la alẹ́kùn tàtàkùn kẹ́ẹ̀lì jẹni tí ó bẹ̀rù ọlọ́run kẹ́ẹ̀lì máa ṣe àwọn òfin mi kẹ́ẹ̀sì lè jìnnà sí àwọn nǹkan tí èmi ọlọ́run ọba tí ń fẹ́ kẹ́ẹ̀sì. torí ìdí eléyìí jẹ́ máa mùsùlùmí ká gba àwẹ̀ fún ọlọ́run ọba subahana wa ta'ala oríire tí ó kó bá wa lélẹ́yìí. tọ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn òfin ẹ̀sìn islam bákan náà sàká òun náà lọ jẹ́ nǹkan orígun ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kẹta sàká yìí ọlọ́run bá wa ta'ala ó mú wa islam mú wa litatihiri nufusul agniyahi mina shohi walbukhl láti fi mọ ẹ̀mí àwọn olówó kò níbi àwọn wọn náà rìn pé olówó bá ya àwọn ládùúgbò rẹ wọn náà hẹ́ẹ̀tì rẹ tí ọba máa ná fún ọ àbẹ́ntó lówó nu fámìlì yín tí ọmọ náwó fún yín ẹ̀yin náà ó ṣe kíni ẹ̀ ní gba tiẹ̀ ẹ̀ ní láìkẹ́ àwọn ọlọ́run ní kọ́ mọ ọyọ sàká ẹ̀ rí i pé àwọn kónú gbèsè ayé ẹni bẹ́ẹ̀ kọ́dà tí ọ̀bá tán nígbà tó bá ń fún ọ lówó lẹ́ẹ̀kan lọ́dún tó sì fún ọ lówó tó tówó tó gbé bí five hundred thousand àbí two hundred thousand tó gbélé ọ lọ́wọ́ ìwọ gan tó túmọ̀ pé sàkáàní ọwọ́ ayọ ìyáhun kónú gbèsè ayé wa lára àwà téèyàn sì fi téèyàn máa ń ní táwùjọ máa fi ń bàjẹ́ ni tí inú àwọn tálíkà òfin ní dùn sólówó òun ni kéèyàn ní kéèyàn láwọn bákan náà sàkáyé ni ó tún wá ọlọ́run tún wá lò islam ń lò láti fi fọ ẹ̀mí àwọn àwọn tí wọ́n jẹ́ tálíkà mọ́ mẹnẹlẹgẹlẹ wàlhásad níbi àwọn ìwà ìwà kéèta èyí tí wọ́n fẹ́ ní sáwọn olówó àbí kí wọ́n máa di nǹkan kan sẹ́mi sí wọn eléyìí sàkáyé wa yọkó ń bẹ̀ ọlọ́mọba aláwa ń sọ fún anabiwa muhammad ọlọ́ni kúndùmínì amuwalihim sọ́dà kọ́tàn tutọ́ hírohun wọ́tusẹ́ kíhun bíyà ọlọ́ni gba sàárà lọ́wọ́ wọn gba owó owó yẹn ni pé gbà nínú owó wọn gbà sàkà nínú owó wọn kó fi ṣàfọmọ fún wọn kó fi tún wọn ṣe níbi àwọn ìwà wọn tí ń bẹ lára wọn ọlọ́run ọba subhana tààlà ọ sọ eléyìí ọwọ́ làwọn ni wọ́n máa yọ fún ọwọ́ sọ ìnusọ́ràtò táwọ́bà ó ní ẹ máa yọ sàkáyì ẹ máa yọ fáwọn o إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله ومن السبيل فريضة من الله والله عليم حكيم ọlọ́run bá subahana wa taara kọ́ra ń tayọ ṣàkà fún ni àwọn mẹ́jọ lọ́lọ́run bá kà ọkà aláìní ọkà àwọn tí tí wọ́n tọ́jẹ́ pé ìdílé tí wọ́n tún ó tún lágbára díẹ̀ àtàwọn tí wọ́n ń kó ṣàkájọ àtàwọn tó ṣe bí kíni tí a fẹ́ fi wọ́n pè wọ́n wọnú islam àtàwọn tí wọ́n wà ní inú ìgbèkùn tí wọ́n wà lóko ẹrú káfí bọ́kànlélẹ́rìí wọn àtẹnitọ́jẹ́ gbèsè àti ẹ̀ńtọ́jẹ́ ọmọ òrukàn ọlọ́ọ̀ni ẹgbẹ́ ìṣàká fún wọn torí ẹ̀ ni pé àwọn tá a yọ ṣàká fún àwọn tálíkà ni o ló fi yẹ kó àwọn tálíkà lọ́lọ́run kọ́kọ́ dákọ̀ àtàwọn táwọn àná gbẹ̀gbọ̀n àwọn lọ́lọ́ọ̀ni ayọ̀ ṣàká fún ẹ̀sẹ̀ ń táwa ṣe eléyìí fún tí ó tó mọ wá ṣe kèéta wa tí ó tó mọ wá bínú wa tí ó tó mọ pẹ̀lú wa àfẹni tó jẹ pé ti ọ̀gọ̀fà tí ìjọmọ nìyàn tó bá ti bàjẹ́ mọ́ aláàlókò torí ẹni pé ọlọ́run ò ní á gbé owó fẹ́ni tó yọkùn àwọn tí ò yọkùn ló ní kí wọ́n sàrà fún kí wọ́n mọ̀ sí fún kìtìpẹ́ tó ti wá ní lẹ́tùmọ̀ ẹ̀kíni lẹ́tùmọ̀ lọ lẹ́tùmọ̀ lọ ná fún ẹ rí i pé lẹ́yìn náà ní nítorí wá tún àwùjọ àwọn mùsùlùmí sí ni tó sì tún àwùjọ ọmọnìyàn sí ó tún ọmọnìyàn gẹ́gẹ́ sí fúnra rẹ̀ látàrí lẹ́yìn náà à mọ pàtàkì à sì mórí pa èyí tí ìjọsìn nínú ọlọ́run ọba subahana wa ta'ala ti ó kúnnù gbèsè ayé ẹnì kọ̀ọ̀kan wa torí ẹ̀jọ̀ torí tọ́lọ́run ẹ jẹ́ ká súnmọ́ ẹ̀sìn ọlọ́run ọba ká dẹ̀ ṣe ọlọ́run ọba subahana wa ta'ala bí ó ṣe fẹ́ ká ṣe nínú àwọn òun náà ni ọ̀rọ̀ hajj ó ti yẹ ọlọ́run ọba náà tún gbé hajj kalẹ̀ tuntun ni ó tún á máa ṣe eléyìí náà ní ọwọ́ akọ́ wa láwọn ìwà tó dáa nínú tó wá kọ́ wa jùlọ tó kọ́ wa jùlọ òun ni bíkẹ́ ni ó kọ́ wa ó fi kọ́ wa bó láṣẹ máa ná bó láṣẹ ti máa ṣe farada lérí ẹ̀sìn wa láti lérí àwọn nǹkan tí máa ṣẹlẹ̀ sí wa láàyè torí pé kò sẹ́ni tí ó lọ ájì yọmọ kájì wa kọ́ òun ní farada o yóò sì kọ́ ó sì kọ́ pé èèyàn máa náwó sójú ọ̀nà tọ́ lọ́wọ́ ọba èèyàn sì máa náwó fáwọn èèyàn máa náwó jáde ni ẹ̀rí pàjì wa kọ́ wa kọ́dà ájì kọ́ aláìmọ iye ní pé ká máa kó àfà kéèyàn kéèyàn jìnnà sáwọn ìwà àwọn ìwà kan àwọn ìwà kan tí àfà tí ò ṣe máa gbọ́ so ájì kọ́ wa ní gbogbo rẹ̀ àwọn kaba lọ́nà bá aláàfin sọnù sọ́tò lùbákọ́rà ọlọ́run one ninety seven ọlọ́run bá aláàfin alhaj ájì tẹ̀rí yẹn o aṣèhóró màlúmáàtì ọlọ́run ní àwọn oṣù kan ni tá a ti máa àwọn oṣù náà téèyàn máa ṣe é ọlọ́run ní faman fọ́rọ̀dà fi hinna alhajja ẹnikẹ́ni tó bá ti gbá nìyẹn tó lóun fẹ́ ṣe hajj lásìkò yìí fàlà àrọ́fàfà gbogbo àwọn ìwà àbàjẹ́ àwọn ìwà tẹ̀m̀bẹ̀lẹ̀kún àwọn àwọ̀ ọ̀tẹ̀ àwọn àwọn iṣẹ́ ẹbú àwọn irọ́ àwọn jàǹbá irú èèyàn bí ọ̀pọ̀lọpọ̀ máa dán wò nínú àwọn oṣù yìí wọlé àfọṣọ àwọn ìwà àwọn ìwà pòkì kíyàn mọ́ wò wọlé àjẹdáàlà kó sì má wò kọ́mọ̀ mọ̀ ṣe fanfa tí ò wúlò fèlè hajj nígbà tí bá ti ń bẹ̀rẹ̀ hajj ẹ̀dá kan talẹ́ntì ọ̀wà ṣerú eléyìí láàrin bí oṣù bíi mẹ́ta kó sì fara rẹ̀ eléyìí ọmọ láti inú oṣooṣù lọ́kọ́dà ó ti yé ọwọ́ bá òfin di àbí láti inú oṣooṣù lọ́kọ́dà oṣooṣù lọ́híjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọwọ́ ó sì farada ó gbé àníyàn pé àbí láti inú ṣàwálì ó ṣe sòlù kádà ó ṣe sòlù hijab ó gbà níyàn hajj láàrin oṣù mẹ́ta yìí ó fi wá gbé àníyàn hajj ó ti yé ó sì farada kò wá jàǹbá kò wọ ẹsẹ̀ òhàfà kò ṣe fanfa tí ọ̀yẹ́ kó ṣe ẹ̀rí pé kínní ó ṣe ṣe kó lò parí ìgbésí ayé rẹ̀ ó ṣe ṣe kó lò parí ọdún yẹn torí pé nítorí kọ́ láàrin bí oṣù mẹ́ta yìí tó sì farada yìí tó sì tún rọ́jú tó náwó fọ́lọ́wọ́n ọba tó ṣe wàhálà ẹtí yẹn bá dáàjì èèyàn mọ̀ káwọn yẹn ń ṣe farada ẹ̀rí olówó ẹ̀rí pírẹsidẹ̀ntì ìlú tóun náà dẹni tí ó sùn lẹ̀lẹ́ ẹ̀rí tó ti pé òun náà di pé ẹni tí ẹni tí ò lè ṣe kọ́ máa wẹ̀ lẹ́ẹ̀mejì lójúmọ́ àbí kọ́ máa múra lójúmọ́ àfa aṣọ dọ̀tí máa láǹgbà torí pé kíni ó ti gbé aṣọ ara mi wọ̀ kọ̀rọ̀nù kọ́ máa lóun lọ para lẹ́ẹ̀mẹ́wàá àbí tó bá tiẹ̀ dúwá sí ọ̀dọ̀ ọlọ́run ọba tó bá dúnwájú ọlọ́run ọba lọ́jọ́ àràfá tó dó látàárọ̀ tilẹ̀ fi sú ẹ̀rí pé eléyìí nísìn ń kọ́ wa ní ìfaradà bí yàtí wọn ṣe ni ara iṣẹ́ àti àwọn iṣẹ́ àwọn nǹkan dáadáa orípa dáadáa tí ìjọsìn nínú ọlọ́run ọba tó mú wa fún gbogbo àwọn mùsùlùmí nù lára rẹ̀ òun náà ni al'amuru bil ma'ruf wa nahyi anil munkar ọlọ́run bá aláàgbé kalẹ̀ nínú ẹ̀sìn kọ́dà ó ní tá a fi ń jọ ẹni tó lóore jù nínú ìjọ yìí òun náà ni ká máa pàṣẹ dáadáa ká sì máa kọ̀ bàjẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala wa ni ó ní a máa pàṣẹ dáadáa ká sì máa kọ̀ bàjẹ́ eléyìí wá ní nínú nǹkan kan ni tó ṣe pé èèyàn fi ń tún àwùjọ ṣe èèyàn sì fi ń tún ọmọ nìyẹn ṣe lápapọ̀ tó bá jẹ́ pé àwọn èèyàn bá ń pàṣẹ dáadáa lásìkò tá a wà yìí ni tí wọ́n ń lo bí islam ṣe ní ká wa nàìjíríà ọba ti dàrú tó báyìí inú ilé ẹnì kọ̀ọ̀kan ọba tó dàrú tó báyìí àwùjọ ọba tó bàjẹ́ tó báyìí kí kálukú bá mójútó àṣẹ nínú àṣẹ ni tí wọ́n ń pàṣẹ dáadáa tí wọ́n sì ń kọ́ bàjẹ́ tó jẹ́ pé àwọn nǹkan lónìí nì àwọn nǹkan lónìí nì àwọn ń tiwọn wọ́n ní ẹja máa ṣe kìráàmù ni ẹ má jẹ́ káka máa pàṣẹ ni ẹ má jẹ́ akọ́bàjẹ́ ẹja máa ṣe kìráàmù fáwọn èèyàn ni ẹ má jẹ́ káàsì kẹ́ni kan nínú dáwà tiwọn eléyìí tako dáwà tànàbíwá muhammad ìpèpè ànábì torí a máa kọ́ bàjẹ́ a sì máa pàṣẹ dáadáa níta àfi ń jẹ́ni tó lórí nínú ìjọ yìí náà nù torí ẹni tí wọ́n bá jẹ́ pé àwọn èèyàn ń kọ̀bàjẹ́ ni tí wọ́n tí wọ́n ń kọ̀bàjẹ́ ni ẹ̀rí gbogbo àwọn àdéhọ́kàn burúkú tí ń bẹ láwùjọ tí òjé lu àyè ó tò tí òjò da ó ti yé yóò ti kúrò káwọn èèyàn ó rò pé corruption làwọn máa ṣe táwọn fi máa là ẹ́n ní kí wọ́n rò pé corruption làwọn máa ṣe táwọn máa fi máa là ká kówó jẹ nílò fi àfà nílò fi lójútì ká tó ara àwọn àfà kankan máa ṣe wá ṣe fún wọn ká tó ara àwọn àfà kankan máa sọ fún wọn pé ẹ máa ṣe lọ gẹgbẹmí kọ́ ọ lè mí ọ́ mímíkan ò lè mí ọ́ ò lè kó lérò yìí dàsí rí páwọn èèyàn dó wọ́n fẹ́ ba ìlú jẹ́ wọn ò jẹ́ kí ìlú yìí kò wọn ò jẹ́ kó ní dàgbàsókè ah tó bá jẹ́ pé àkídà àwọn èèyàn bá dáa ni àwọn èèyàn ò ní máa dó lérí pé ó dìgbà tá a bá tó kówó jẹ tó owó tí gbogbo ìlú lè ná tẹ́nìkan bá kó sáko tó kó sákàǹtì rẹ̀ ìgbà yẹn ni kíni nǹkan tó dáa tó bá kà bá ń pàṣẹ dáadáa là ń kọ̀ bàjẹ́ ni ẹ rí i pé gbogbo àwọn àwùjọ wa ibi tó bàjẹ́ sí lónìí gbogbo ọba ti dáa torí ẹ̀ ni pé ní islam ní solution bẹ́ẹ̀ inú ìsìláàmù ni solution ń bẹ kò síbi tó da bá débi ilé ọlọ́pàá ó ti yé ibi ọ̀dà ọ̀sibítà ọ̀dà tàbá tún dé kóòtù àwọn náà tún ní ké bóńtà wọn tún ṣe rí ó ti yé tàdọ́dọ̀ àwọn ìjọba tàbá wá rẹ́ni tó fẹ́ tún un ṣe lónìí á rí i pé àwọn yóò dúró lé lọ́rùn ni bí ìgbà tó gbé kóun lò ní bàjẹ́ wọ́n sì ti ní olódodo kì í ṣe kíni kì í lẹ́ni àmọ́ bí yóò lẹ́ni láyé yóò lẹ́ni láyé kì í yóò sì nínú sàárè kálukọ́ máa bára da tiẹ̀ lọ torí ẹ̀ ni pé ká máa kọ̀ bàjẹ́ ká sì máa pàṣẹ dáadáa yìí lára tí ìsìláàmù fi tún àwùjọ ṣe ni tó sì fi tún àwọn èèyàn ṣe níbi tí wọ́n kù sí. ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọ sọ báyìí oníláwòlá yẹnì ahumu arọ̀bàní yúna wàl àhàbàrù ànkọ́wòlìhìm àlì ìfìmà ọlọ́run ní ànkọ́wòlìhìm àlì ìfìmà ọlọ́run ní tó bá lọ jásí pé ní àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni ọlọ́run àtàwọn àfa tí wọ́n ọba máa kọ̀ fáwọn èèyàn ni ànkọ́wòlìhìm àlì ìfìmà nípa ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ tọ́jú àwọn ọ̀rọ̀ ẹ̀sẹ̀ táwọn tọ́jú àwọn àfa àtàwọn ẹni eré àwọn ẹni ọlọ́run tó máa kọ̀ fún wọn ni wà á kele ihimu sóhóta wà á kele ihimu sóhóta tó bá jásí pé níwọ̀n oṣù tó kọ̀ fún wọn ìmọ̀ jẹ owó ẹ̀yìn ìmọ̀ jẹ owó rìbá ó ti yé ìmọ̀ gbowó àbẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá tó kọ̀ fún wọn ẹ gbà ẹ má jẹ tí wọ́n mọ̀ ṣe ìyẹn ni pé ntáwọn yóò ṣe yóò ṣe kí yóò burú gan ní inú iṣẹ́ torí ẹ̀ torí pé àwọn yẹn ń kọ́ bàjẹ́ òun láyé fi ń dà lára oríire tí islam mú wa lélẹ̀ báyìí láṣẹ máa wá rí ọlọ́kan ọ̀jọ̀kan nínú dáadáa èyí tí islam mú wa torí ẹ̀ ìwọ tó ṣe pé òun rí islam ṣẹ́sìn jàgídíjà kan tó òun rí ṣẹ́sìn tó le tó tó lẹ́sìn tó tó wá tu àwùjọ ọ̀la islam rí báyìí o àwọn mùsùlùmí kọ̀ọ̀kan ni wọn ò dó ti ti ìsìláàmù mú wa o àti àti ìsìláàmù àtàwọn ìjọsìn tá à ń ṣe nínú rẹ̀ gbogbo ẹ̀ pátápátá ìtọ́wá tún àwùjọ ọmọnìyàn ṣe ni tó jẹ́ sí pé ní tá a bá wo nǹkan yìí àwọn tí wọ́n jẹ́ fìlọ́sọ́fà ni wọn ò múru eléyìí wá àwọn òfin àgbélẹ̀rọ èyí tá a gbé lọ láàrin ara wa ó ti yé nìsín kò múru eléyìí wá inú ìsìláàmù náà láti lè bá òfin èyí tó máa ṣe kínni tó máa jẹ́ òfin tí ó bọ́mọnìyàn mu tí ó sì bá àwùjọ mu tí ó sì tòun ṣe lápapọ̀ tá a bá mòfin agbárí wa wá kò lè ṣe nǹkan kan náà ráyè yìí kò lè ṣe nǹkan kan náà ráyè yìí a kà máa ṣe náà ní ẹ̀dá kún bó la ṣe fẹ́ mu nílé tó onílé ó ti ọlọ́run bá lọ́ dá wa òun lọ́mọ nígbà tá a ti dé káwa ní òfin táwa bá ṣe ó ti yé àwọn tó yẹ pé gan à ń ṣàbòsí fèrè ara wa à ń ṣàbòsí fáwọn òbí wa láwa tàbó láwa fẹ́ túnbì kan ṣe a jẹ́ pé òfin ọlọ́run ọba àtẹ̀sìn rẹ̀ kì í sẹ́sì tọmọnìyàn bá fowó ara rẹ̀ rọ òun ni ó tún àwùjọ ọmọnìyàn ṣe torí èdè eléyìí látara ọ̀rọ̀ tá a sọ yìí gbogbo aná ó rí i pé ìjọsìn islam àti àwọn òfin islam kì í ṣe ń tọ́ mọ ìyẹn ni pé kì í ṣe ń tọ́ mọ lérí ọ̀rọ̀ kákàsí lọ́wọ́n ọba nìkan nǹkan kan ní tó ṣe bẹ́ẹ̀ kẹ́ni ó kó sínú ọ̀rọ̀ ìgbésí ayé ọmọnìyàn tábàlà ń sin lọ́wọ́n ọba ó kó ọ̀rọ̀ gbèsè ayé ọmọnìyàn gbogbo ohun tí sì ń lọ nínú gbèsè ayé ọmọnìyàn pátápátá ni ìmọ̀ sin ọlọ́run ọba ló kó sínú ló sì wá ṣe àtúnṣe rẹ̀ bákan náà látara tá a sọ yìí a rí i pé ìbáàdà ìmọ̀ sin ọlọ́run ọba ó ní orí pa ńlá lérí ọlọ́dọọdán àti àwùjọ èyí tó ṣe pé kíni kálukọ́ wà àwọn orí pa èyí tó ṣe pé a rí lójú ẹsẹ̀ lójú ẹsẹ̀ bí kò fọ ẹ̀mí wa mọ́ bí kọ́ fọ́n dáadáa sáàrin wa ó ti yé bí kọ́ fọ́n orí sáàrin wa a rẹ̀ tún rí àwọn orí kan tó ṣe pé àátùn ba lálẹ́kì àmọ́ gbogbo ẹni tó bá ṣe ẹ̀sìn ọlọ́run ọba bó ṣe tọ́ àti bó ṣe ṣe yóò rí pé tó bá dàlẹ́kì àmọ́ ni òun ọ̀bọ̀ ọlọ́run ọba dáadáa irú ẹni bẹ́ẹ̀ yẹ ọmọ wà ní fíjà náà ti náà nínú àlìjáná oníkẹ́ni ọmọ wà lọ́jọ́ tó ṣe pé kẹ́ni owó ò ní wúlò ọmọ ò ní wúlò ẹni tí ó wúlò ń jọ́nà lẹ́ni tó bá gbé ìjọsìn gidi lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ọba àlá kọ́lọ́run ọba subhanahu wa kọ́ka èmi àti yín kúnnu ẹni tí ó gbé ìjọsìn gidi lọ sọ́dọ̀ ọlọ́run ọba subahana wa ta'ala torí ẹ̀ a tún wá rí i pé islam yìí a ìjọsìn tí islam mú wáyé àfa pàápàápín tí ń bẹ́ẹ̀ ni pé nínú ìgbésí ayé ọmọ nìyẹn ni pé pàápín pé islam yẹn ni ọ wá nì láti wá sí kínni ọ wá jẹ́ ètò ìgbésí ayé lápapọ̀ fọmọ nìyẹn gbogbo ẹni tí ó bá ti wá sí ìsìláàmù ni tí ó sì ṣe bó ṣe tó àti bó ṣe yẹ kó rí pòun rẹ̀rẹ̀ ẹlẹ́fọ́ lọ́wọ́n ọba kó rẹ̀rẹ̀ ẹlẹ́fọ́ lọ́wọ́n ọba yóò wá rí i pé tó bá ti rẹ̀rẹ̀ ẹlẹ́fọ́ lọ́wọ́n ọba tí máa ń kírun tí máa ń gbàwẹ̀ tí ń yọ sàká ìrún ọmọ ṣe ń tọ́yẹ kó ṣe fún un yóò sì máa ṣe ń tọ́yẹ àwẹ̀ ọmọ ṣe ń tọ́yẹ kó ṣe fún un kọ́lọ́mbà subahana ọ̀tàlá kó mọ́sá ṣe wá lẹ́nu tó ti pé a ìsìláàmù yìí a ká òjò ṣe a ìsìláàmù yìí a fi kàn yẹ̀ ìsìláàmù àwọn èèyàn ní máa rí wa kọ́ máa ti bẹ̀ sá fún ìsìláàmù ẹnìkan ní sọ pé tó bá jẹ́ kóun ti mọ ìsìláàmù ni kóun tó mọ mùsùlùmí ah! tó bá yẹ kó òun ti mọ̀ mùsùlùmí kó tó di kó òun mọ̀ sílámù náà bàtí sí sílámù a jẹ́ pé mùsùlùmí ọ̀dà kẹsọ́ra yìí o àwọn tí ń dà lóye rú nísìn ó ti yé mùsùlùmí ń bẹ́ẹ̀ nù wọn kọ́dà wọn pọ̀ kọ́dà wọn ti ń dà òjò rú mùsùlùmí pọ̀ nù wọn ká tó wá sọ pé àwọn tí ò tiẹ̀ jẹ́ mùsùlùmí tọ́ àwa la ní nǹkan lọ́dọ̀ o ẹ jẹ́ àmà bàbá bẹ́ẹ̀ rẹ o ọlọ́run bá kọ́mọ́sá sí wa lẹ́nu eré allahumma wa bi amadi allah ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Hmm. pàtàkì ọ̀rọ̀ ni èyí tí wọ́n ṣàlàyé fún wa yìí bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa bá ṣe jọ́sìn fọba Allah pàtàkì ìbáadà bó ṣe yẹ ká mú lọ́kùnkúndùn táàfin rí ṣe táàfin rí jẹ náà lọ́wọ́n bá an biya balla alaikum amigun alafiya ra ko ba shi fan fadilatul madar sheikh ibrahim nasali wa ganija tí wọ́n din ṣàlàyé ọ̀rọ̀ náà fún wa gbogbo àti agbọnà kọlọn ba aleke rajo ṣe ẹnìkan wa ní àǹfààní alala ilaha illallah am fún wa àti yaba ní ìbéèrè ọ̀kan ní àbí kejì ẹ kí a pèsè orí nọ́mbà àbọ fadilatul madar òun náà ní zero eight zero three two four eight zero six one five ní ẹ̀kan sí zero eight zero three two four eight zero six one five èmi ọmọ ìyá yín tí mò ń tó kẹtẹ náà ní abdulfatah sali wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n bá ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé madu umaru nkọnilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọn kọnilẹ́kọ̀ọ́ alukurani tí ó yẹni yeke ilé madu umaru nkọni bí a ti ṣe lè kọ ka sọ èdè larubawa lẹnu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà làwọn ọmọ yóò gbé odidi alukurani sọpọlọ pẹ̀lú ìrọ̀rùn ilé madu umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ monday sí ọjọ́ fr friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ìlẹ̀kẹ̀ madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ìlẹ̀kẹ̀ tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba.